frequent and successful assessment, ICT devices, safe and positive school climate. Come and discover the joy of learning within the sanctuary of Ali Madina Center, Makwabede area, of Ogumasho. Our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. Visit Ali Madina schools at gmail.com or call 0032 850468 Alimadina Schools, Papa Bebe area, Ogbomoso, inspiring excellence every day. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين أتم في يوم البعض أجوكم جمعك وصول يوم في تنين وجاكم يالفكر في الإسلام al alimadina center àpapọ̀ abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ ni wọ́n ṣe agbátẹrù ẹ̀ tí aláṣọ ọ̀tọ́lá kó bá fi ṣàlẹ́gbẹ́ ìtẹ̀síwájú lórí àti àgbéga dára sí fún wọn. ọlátúnjì bìnnà lọkọ̀ mi wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú fọ̀bílà ti ṣe àdókítírò ṣọ̀rọ̀fùdín gbadébọ̀ ọ̀rọ̀ sí tí wọ́n jẹ́ aláṣẹ àti ìdásílẹ̀ ìmọ̀dínà center àpapọ̀ abẹ́dẹ̀ nínú ògbómọ̀ṣọ́ ayákùnlá sheikh ẹ̀ka àbọ̀ sórí ètò sáà ah, ìbéèrè láwùjọ tí máa ọkọ̀ mọ̀ mú wá wọ́n ní ǹjẹ́ a lè yọ fídíà àgbàlagbà tí kò lè ṣe síyàmù Ramadan lẹ́ẹ̀kan náà láti bẹ̀rẹ̀ Ramadan bákan wọ́n ní tí èèyàn bá gbàgbé pé Fatiha lọ́kan nínú àwọn rákà lásìkò sùlátù tarawih ṣé yóò tún rákà náà mú wá lẹ́yìn tí Imam bá sálámà ní àbíbáwò ẹ̀kẹta wọ́n ní ṣe rákà méjì ní sùlátù dùhà ni àbí rákà mẹ́rin tí ọba jẹ́ méjèèjì lọ fẹsẹ̀ múlẹ̀ èwo lọ́lọ́lá jùlọ nínú méjèèjì ẹjẹ́ ìdàlúwà ṣe alhamdulillah والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹni tí ó bá jẹ́ arúgbó tí kò lè ṣe ṣùyàmù tá a fẹ́ tagbara ọba ka pé ká bọ́ wọn lẹ́ẹ̀kan náà tó ṣe pé ojoojúmọ́ iná là ń bọ́ aláìníkan dípò sùyàmù ojúmọ́ yẹn fún arúgbó yẹn kò sí nǹkan tó burú a lè ṣe lẹ́ẹ̀kan náà kí bá ti ṣe rí sàhábé Anas ibn Malik radiyallahu ni máa ń ṣe ti dàgbà tán ti tí wọn ò lágbára láti tí rọmọbọ́nà bá ti bẹ̀rẹ̀ tẹ̀gbẹ̀rẹ̀ náà ni wọ́n máa mú oúnjẹ aláìní ọgbọ̀n tí wọ́n sì kó fún àwọn aláìní ọgbọ̀n lẹ́ẹ̀kan náà eléyìí tó túmọ̀ sí pé wọ́n ti ṣe fídíà tó so rọmọbọ́nà fúnra wọn ni láti tán lẹ́ẹ̀kan náà eléyìí bó ti ṣe wípé ó kéèyàn fún wọn lóúnjẹ náà. ó sì tọ́ kí máa fún ọ kan ṣùgbọ́n àṣàkíyèsí pé aláìníyàn gbọ́dọ̀ pọ̀gbọ̀n àgbọ́dọ̀ gbóúnjẹ èèyàn ọgbọ̀n fẹ́nìkan èèyàn méjì mẹ́ta tàbí mẹ́rin wọ́n gbọ́dọ̀ pé ọgbọ̀n tó bá sì jẹ́ pé ojoojúmọ́ náà la fẹ́ máa bọ́ aláìní fún arúgbó àgbọ́dọ̀ rí i pé aláìní ọ̀tọ̀ọ̀tọ̀ ọgbọ̀n òun bi ummil kitab kò sí sọ èyí túmọ̀ sí pé tẹ́ ẹ bá ṣe sọ láti tẹ́ ka fatiha rákà yẹn ẹ̀ ní kò bá jẹ́ náfìlà kò bá jọra yẹn sọ láti ni wọ́n ń pe gbogbo ẹ̀ agbọ́dọ̀ lákìyèsí eléyìí sọláàtù bọ́ha síraká méjì péré ni àbọ̀ lè ju méjì lọ ráwọn gbọ́ pé àwọn lè ṣe méjì àwọn lè ṣe mẹ́rin lábẹ́ òfin ṣẹ̀ríya sọláàtù bọ́ha lè jẹ́ ráká méjì mẹ́rin mẹ́fà tàbí mẹ́jọ rákà méjì mẹ́rin mẹ́fà tàbí mẹ́jọ èyí yòówù tó bá ṣe nínú rẹ̀ láti ṣe pẹ̀lú àníyàn pọ̀ allah ìwọ lọ́lọ́lá jù ń kéṣe béèrè tó bá pé méjì ló lè ṣe ṣe tó bá pé mẹ́rin ló lè ṣe ṣe tó bá pé mẹ́fà ló lè ṣe ṣe tó bá jẹ mẹ́jọ náà ní ṣe ṣùgbọ́n ká pé gbogbo ní tó bá ti ní ká ṣe lẹ́sìn kọ́ ọ máa ṣe ní gbogbo ìgbà lójoojúmọ́ tó bá wà láyé òun ni nǹkan tó jẹ́ kókó èsì kó ṣe láṣẹ pàtì nígbà tó bá ti dáwọ́ lẹ́sìn lọ́nà tó ṣe pé ipa àwọn ò ní ka fúngbà tó pẹ́ wọ́n padà kórìíra rẹ̀ ni wọn kì í lé dèdè rẹ̀ mọ́ náà tó bá sọ pé dandan láká mẹ́jọ ni wọ́n máa ṣe lójoojúmọ́ níjọ́ tí àyè ọ̀gá ti sí fún ọ láti lè ṣe mẹ́jẹ̀ẹ̀jọ ọ̀hún ní tó súnmọ́ jù ni pé ọ̀pá gbogbo ẹ̀ ti pátápátá ni o hmm. sì ní yé pátì títí tó fi kórìíra rẹ̀ ẹ sì máa pé ọlá ńlá ń bẹ fún kéèyàn máa ṣe sọlá tó bọ́hà tẹlifà nàbà Muhammad sallallahu alayhi wa sallam ló sọ pé kullu sulama min ibni Adam alayhi sadaqa gbogbo oríkèé kọ̀ọ̀kan nínú ara ọmọ ànábì Adam lọ́jọ́ ọ̀ràn yẹn ká ṣe sàrà fún lójoojúmọ́ oríkèé tí wọ́n kà tí ń bẹ lára wa wọ́n jọ́gọ́rùn mẹ́ta àti ọgọ́fà ọgọ́rùn mẹ́ta àti ọgọ́fà oríkèé lọ gbọ́dọ̀ máa ṣe sàrà fún lójoojúmọ́ kí ló ní tó máa fi ṣe sàrà yìí anábì sallallahu alaihi wasallam fi hàn wọn púpọ̀ là ń ṣe tó lè túmọ̀ sí pa àti ṣe sàrà o bí ká ṣe subhanallah alhamdulillah bákan náà bí ká lájà bí ká sọyàn lẹ́rù bí ká gbẹ́rù rù yàn bí ká ṣàtúnṣe láàrin ẹni tí wọ́n jọ ń jà àwọn àkà yóò pọ̀ ọgọ́rùn mẹ́ta àti ọgọ́ta so anábì ló ti tó fún ká sọ ipò ti ṣe sàrà fún gbogbo oríkèyí kò sí rákà méje dọ̀ha tó nǹkan tó yẹ pé ó yẹ kọjá pé èèyàn mójútó lójoojúmọ́ lẹ́yìn ó ti máa ṣe lọ́nà tí òfin ní gun lápá ni kéèyàn mójútó. zero eight zero eight five six seven seven seven two six. 08085677726 08085 677726 káàkiri àmì nílé òkèrè láti pè wọlé plus 234 8083 293896 plus three two nine three eight nine six eléyìí náà ni nọ́mbà àti olùjáde tẹ̀lé máa fi pè wọlé béèrè ìbéèrè kan sí kejì pẹ̀lú orúkọ yín o orúkọ yín o zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six eléyìí náà ni nọ́mbà àti olùjáde tẹ̀lé máa fi pè wọlé béèrè ìbéèrè kan àbí ìkejì ẹ lórúkọ yín ẹ̀fọ́ rédíò yìí ẹ bá ti pa rédíò yìí tẹ̀gbọ̀ padà ẹ lórúkọ yìí o. ó kọ ibi ẹtí ń pè yìí. ó kọ ibi ẹtí ń pè pàápàá. sọ̀díkì ló sọ àpàtà sọ̀díkì ló sọ látẹ̀sẹ̀ ẹ̀lẹ̀ yọ. ìbéèrè yìí. ọlọ́run ní jọba jẹ ìbéèrè ní fún ẹni tó dá nítorí wípé ṣé ní inú àwẹ̀. Mhm ẹ̀wò ẹ jẹ́ kí a mú ìpele yìí kúrò zero zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six nínú ìbéèrè míì tí ó tún wà níbí tẹ́bá tí ń pè wọlé ẹ gbìyànjú láti bẹ́bá sí sálámà pàpà ń dá sálámà ẹgbẹ́ ẹ̀dákọ̀ oúnjẹ tí ń pè àti ìbéèrè yìí tó lè bàmọ̀ ya pápápá nínú ìbéèrè míì wọ́n ní kí ni ìdájọ́ àwọn obìnrin tó ń lo nìkọ́ọ̀bù tí ọwọ́ wọn tó máa ń hàn síta àti pé kí ni ìjìyà tó wà fún obìnrin tó máa ń sábà tako àṣẹ tí ọkọ rẹ̀ bá pa fún ẹ lórúkọ yín ni ẹ parí bí oyin àbíkẹ́ alhamdulillah lábẹ́ òfin ṣẹ̀ríà obìnrin dandan ni kó bo gbogbo ara rẹ̀ nígbà tí ó kúrò nílé rẹ̀ gbogbo ara rẹ ara gbogbo ara rẹ ọ̀nà lójú rẹ tó bọ̀ gbogbo ara rẹ ara gbogbo ara rẹ ọ̀nà lọ́wọ́ rẹ tó sílẹ̀ gbogbo ara rẹ ara gbogbo ara rẹ náà lẹ́sẹ̀ rẹ tó sílẹ̀ wọn náà ti rí po takò fún Allah ya ayyuhan nabi qul li azwajika wa banatika wa nisa'il mu'minin يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين wa kana Allahu ghafura rahima olúwa ẹlẹ́dàá ní kí àwọn obìnrin kan gbé aṣọ gbàgẹ̀rẹ̀ wọn wọ̀ ètò àmọ́ bọ̀ láti orí títí dé ilẹ̀ gbà tí ó bò gbogbo ara wọn kọ́tọ́ ká pé obìnrin mùsùlùmí àwọn obìnrin wọn ò jẹ́ ẹni tó ṣe wípé wọ́n máa fi bẹ̀rù Allah kún bí wọ́n ti ṣe máa jáde nílé wọn nítorí pé nǹkan tí wọ́n ń ṣe wọn agbára gbà pé ẹ̀sìn ló ń ṣe wọn kì í ṣẹ̀sìn kọ́ lọ lásán gbogbo nǹkan tó bá ṣe lábẹ́ àbúradà ẹ̀sìn lọ́gbà ládàá lórí ẹ̀ torí ẹ̀ o ò bójú nítorí ọkọ o ò sì jẹ́ ẹni tó ṣe wípé ò ń ṣe bólúwa ti ṣe ní kò ṣe ń gbà tó bá jáde ńlé torí kò fẹ́ gba ládàá ládàá kan lọ́dọ̀ ọkọ rẹ̀ ọkọ yẹn kò ní ládàá kan tó lè fún ọ nítorí pé ẹlẹ́dàá nìkan ní máa fún ni ládàá lórí nǹkan téèyàn bá ṣe níṣẹ́ tó fi wá àti súnmọ́ ní ìjọsìn nítorí ìdí eléyìí báyìí má jẹ́ ẹni tó ṣe pé níṣẹ́ ló kàn máa múra bó ń ṣe múra nítorí pé ọba wà lọ́ọ̀dẹ ọkọ nítọ́kọ fẹ́ ló ń ṣeun bó tilẹ̀ jẹ́ pé ìwọ ọ̀fẹ́ ìwọ wàá máa ṣe pẹ̀lú ẹ̀mí pọ̀ ń ṣe ṣíṣẹ̀sìn torí ẹ̀ lẹ́sẹ̀ rí púpọ̀ nínú wọn tó bá ní áwọ̀ pẹ̀lọ́kun láì jẹ́ pọ́kọ tí kọ̀ wọn mẹ́bàá rí tó jáde ẹni tó ṣe pọ́ wọ bùbá àti ro ẹni tó ṣe pé tí máa wọ jìlbáàbù kí ló dé òun fẹ́ fi hun lórí ibu rẹ̀ ni ìpinnu bí òun subhanallah ó túmọ̀ sí pé ìmúra tó múra tẹ́lẹ̀ nǹkan ó mú pé kọ́kọ́ ọmọ bá ọ ni wọ́n ti wá ṣe tán ní ìsìnkú tí ọba dà kọ́dà torí ẹ̀ náà ló ṣe múra bó ti ṣe múra lónìí púpọ̀ nínú wọn òun náà ló sọ pé òun fẹ́ máa bójú ni ó wọ tó bá fẹ́ máa bójú bẹ́ẹ̀ òun ọ̀kan máa bóun ṣe fẹ́ sọ fún ọ tẹ́lẹ̀ náà ìyàwó bá mú bòjú lọ́ba yọ dànù ọkọ bá ní kí ló dé wọ́n ní tẹ́lẹ̀ náà sí wọn ló ní kí n bọ́ ni tí wọ́n gèésì sí wọn náà ló ní kí n yọ ìyẹn ni pé bá ti ṣe gba ìjọ tó bá ti dáadáa máa bò ìjọ tó bá ti ṣe dáadáa máa ṣe fáráyé káráyé ọgbọ̀n rì subhanallah ọba ni lọ́kàn jẹ́ ẹlòmíì jẹ́ fi rí tí ó ń ṣe ọwọ́ lẹ́yìn báyọ̀ kọ́ ló sọ pé kọ́ máa bójú òun á sọ pé rárá wọn ò lè bójú torí ìyá àwọn kan bójú rí àwọn òsì ní ẹni tí ń bójú nínú gbogbo àwọn ìyá láyé òun àgbà so kí á ní tó ti ṣe fẹ́ jẹ́ tó wọ́n jẹ́ obìnrin àkọ́kọ́ bójú ní agboolé màmá tó ń òun ò lè ṣe ọwọ́n fẹ́ dàbí ìgbà tó ṣe pé ìbójú má bójú ìgbà yóò padà lè kú lọ́dẹ ọkọ lọ́wọ́ fi gbà kámú ló bẹ̀rẹ̀ sí ní bójú yẹn lọ́kọ́ wá sọ pé à wọn ò lè bójú pamọ́ tó fi ìbọ̀wọ́ sọ́wọ́ ìbọ̀wọ́ báwò so wọn tún á fi bọ̀wọ́ sọ kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ ọ̀kan lọ́ọ́ fara mọ́ bẹ́ẹ̀ hmm. orí pọ́kàn lọ́ọ́ fara mọ́ bẹ́ẹ̀ lẹ́ fi rí ọ̀pọ̀lọpọ̀ tí ń yọwọ́ lẹ́yìn omi tó ti yí ọkọ pé wọ́n máa rò pé báyà roko lọ fẹ́ o hmm. ìyẹn nípa àwọn ọ̀làjú ló máa ń síra lẹ̀ hmm. àwọn ọ̀làjú ló máa ń rìn wọ̀wọ̀ sọ ìtumọ̀ rẹ̀ ẹnu kó má rò pa roko lọ fẹ́ ìgbà míì ó sì ti òun náà mọ̀ wípé ó yẹ kóun bo gbogbo ẹ̀ ṣùgbọ́n bóyá àwọn èèyàn ń fojú olùkówó hmm. wọ́n ń fojú pé bóyá òun ti di nǹkan míì wọ́n fi ń wọ̀ kó wọ́n lè wá fi yé wọn pé òun náà já torí òun ò lè bó gbogbo ẹ̀ hmm. òun fọwọ́ síta ni òun lè gbọ́ pamọ́ ẹlòmíràn sì máa pé pípé bóyá kó máa rò pé bóyá ẹni tó burẹ́wà hmm. náà ní ń bora ní ń bojú pé torí kí wọ́n má bàa máa rí bóun ṣe burẹ́wà tó so yóò àtò àfọwọ́ hàn tẹ́lẹ̀ mọ̀ pé àkékin òyìnbó níbẹ̀ lábẹ́ <laughs> jìlbà púpọ̀ àwọn aládàáradá yẹn so ẹni tó bá fẹ́ sẹ̀sìn kó sẹ̀sìn ẹni bá fẹ́ tanra rẹ̀ jẹ kó yé tanra rẹ̀ jẹ nítorí pé kú ń bẹ hmm. ikú ń bẹ àní ìsìn ẹ̀rí pé àti yóò bójú àti ó bóra àti kò bójú kò bóra hmm. níjọ́ tó ní kálukú bá kú bóun ni wọ́n ṣe máa ń sòkù láre hmm. ẹgbẹ́ wọn ò gbé aṣọ máa láta ni kò sí ní tí ó yọlẹ̀ hmm. irú àwọn èmi ò fẹ́ paramọ́ hmm. èmi ìfẹ́ bora lójú ayé mi ẹ máa sọ àsọlẹ̀ jọ́tẹ̀ ẹ bá kú aṣọ máa ń bẹ́ tẹ́ wọ̀ tẹ́ fi kú òun náà ni kò fi máa gbé yín sísàrè. Ah, wọ́n tún wá ní kí ni ìjìyà tó ń bẹ fún obìnrin tó máa ń sábà tako àṣẹ ọkọ rẹ̀. àṣẹ ọkọ kò ṣe má tẹ̀lé fúnyàwó lópin ìgbà tí ọkọ bá ti pa láṣẹ pẹ̀lú nǹkan tó tako ti Allah kò pa láṣẹ pẹ̀lú nǹkan tó tako fi ẹ̀sìn Islam so dandan ni kóbìnrin kó tẹ̀lé tọkọ rẹ̀ àṣẹ ọkọ ó sì síwájú àṣẹ bàbá àtìyá rẹ̀ hmm. nítorí bá méjì kọ sallallahu alaihi wasallam ló nínú hadith kan táwọn olùmọ̀ nípa hadith gbé jáde nínú wọn láti rí alimami nasa'i nínú tíra àwọn kan tá ń pè ní as-sunanul kubra anábì sọ fóbìnrin kan pé kíyèsí o báwo ni ṣe rẹ pẹ̀lú ọkọ rẹ fa innahu jannatuki wa naruk torí pé dájúdájú làlìjánà rẹ òní náà rẹ ọkọ rẹ làlìjánà rẹ ọkọ rẹ ní náà rẹ torí ẹ obìnrin gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ ọkọ rẹ àṣẹ ọkọ rẹ síwájú ti bàbá àtìyá rẹ nítorí pé obìnrin míì látàrí wọn lágbọ̀ọ́yé ẹ̀sìn wọ́n ti ti torí ń tẹ̀lé ti bàbá mi ń tẹ̀lé ti ìyá mi ń sì lè ṣe àṣẹ ọkọ̀ kan síwájú ti bàbá àti ìyá mi wọ́n ti tàtàrà rẹ̀ bẹ́ni tó ṣe pọ́n pàdánù ilé ọkọ. Hmm. ẹlòmíín sì wà tó ṣe pé ọkọ ṣe sùúrù fún ẹni títí ń fi àṣẹ bàbá àti ìyá rẹ̀ ó fi lékè ti ọkọ rẹ̀ eléyìí yóò fa apọn fún wọn jọ̀gbìn dàgbìyà. tó kọ́ dáa bẹ́ẹ̀ tẹ́yìn bá jẹ́ mùsùlùmí òní dáa kẹ́ ẹ jẹ́ mùsùlùmí kẹ́ ẹ má mà nípa rẹ̀ nítorí pé àìmọ̀ nípa islam yẹn òun náà ni ó fà tẹ́sí pé pé ẹ̀ ń ṣe islam ẹ̀ tẹ̀lé ní ti islam ní kẹ̀sì torí pé ọ̀rọ̀ pé wọ́n gbẹ̀sìn wọn ò gbòfin rẹ̀ mọ́ kìí sùn gangan ní tó ṣẹlẹ̀ ní tó ṣẹlẹ̀ gangan ni pé wọ́n gba ẹ̀sìn wọn ò má túmọ̀ ẹ̀sìn hmm. tíyẹn bá mọ ẹ̀sìn tó ń gbà tó sì máa ń tó kó sínú kó tó di pọ́ gbà tó sì wá àtìlẹ́yìn Allah kó tó di pọ́ gbà yìí máa rọrùn fún wọn láti tẹ̀lé tó kó sínú. so ṣùgbọ́n àwọn èèyàn mọ nǹkan kan nípa ẹ̀sìn tí wọ́n ń ṣeun ọ̀wọ́ mọ̀kàn jí mọ bá bàbá mi mùsùlùmí wọ́n ní Islam náà lẹ́sìn wa ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ń parẹ́ ìdínú tó fi jẹ́ pé àṣà lọ́pọ̀lọpọ̀ ń ṣe kìí ṣẹ̀sìn nítorí pé wọn mọ nǹkan kan nípa Islam tán làwọn ń ṣe torí ẹ̀ ní èyí tí wọn gbọ́rú ẹ̀rí wọn mọ̀ kọ́ ha ní ni pé ah èwo tún lélẹ́yìí hmm. èwo tún wọn mọ̀ nǹkan kan pẹ̀sì ni kò sí tuntun hmm. bí Islam ti ṣe wà látijọ́ tó lọ́wọ́ ti fi ránàbì sallallahu alaihi wasallam náà lọ́wọ́ àbẹ̀ní àwọn olódò lọ́kàn pọ̀ hmm. wọn mọ̀ nǹkan kan nípa Islam tó wọn mọ̀ pẹ́sìn tuntun ní ẹ̀sìn tuntun èwo lẹ̀sìn tuntun èwo ní ẹ̀sìn wíwó rí ti ń bẹ lọ́wọ́ yín tó ó túmọ̀ sí pé àṣà lásán lẹ́sìn pé mọ̀ nǹkan Islam èyí tó yàn bá sì mọ̀ ń parí téèyàn sì fẹ́ tàtàrà rẹ̀ wà lìjánà ìpèníjà ńlá ni pé lọ kọ́ ń pa rẹ̀ báyìí ó ó sátì kù nítorí tó bá ṣe bẹ́ẹ̀ tó bá fi lè kú bá wọn láì jẹ́ pọ́ ọmọ nípa islam tó lọ gbà lẹ́sìn tó fẹ́ tàtàrà rẹ̀ wà lìjánà ó rí pé kò ní ṣe ọ́ láǹfààní hmm. nítorí pé nítorí ọmọ ń pa rẹ̀ ó túmọ̀ sí pé láyé òǹga ó ò ṣe. àwọn kan jẹ́ islam ló kọ́ lásán ni. Hmm. ẹ lórúkọ ní o. Hello.

tẹ́tẹ́ yàgbá tó bá lẹ̀bẹ̀ múná ní sọ̀dá ṣé èyí lọ sọ́ọ̀lù wà láti ibi àbíkọ́ méjì jẹ́ ìyà sọ́ọ̀lù wà láti àtàwọn àdìbà fúnlẹ̀. ẹlẹ́ẹ̀kejì ńlá dáhùn tó rántí ṣe béèrè yẹn nínú ọ̀kanú program máa ṣe fún pé ká máa tún ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan sọ gbogbo gbà ǹjẹ́ ọba ti yé èèyàn ẹbí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ń jẹ́jọ́ gbọ́ tó yé àkọ́kọ́ àti sọ fún kẹlẹ̀bẹ̀ ó máa ń ba sùyàmù jẹ ẹnikẹ́ni tó bá gbé kẹlẹ̀bẹ̀ nìkan ọmọ pé ó ti ba sùyàmù rẹ̀ jẹ lónìí ó dàbí ẹni tó ṣe pé ó mu tọ́mtọ́m ni hmm. àbò mu uh, buttermint hmm. so nítorí pé kẹ̀lẹ̀bẹ̀ kéré ní yíyọ sẹ́nu ọmọ èèyàn ìtọ́ yóò máa sàn yóò máa lọ yóò máa bọ̀ ni hmm. ìtọ́ kò sẹ́ni tó ní kó má gbèmí ìtọ́ gbèmí dáadáa ṣùgbọ́n má kójọ sẹ́nu gbèmí nítorí pé òfin ṣẹ̀rí àtúnṣọ pé tó bá kó ìtọ́ sẹ́nu tó pọ̀ kó tó wá dípò gbèmí ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tó fẹ́ mu gẹ omi ni torí ẹ̀ ká kí sara ẹnì kan tó bá sọ pé má gbé tọ́ mi ọ fẹ́ pọ̀ ni hmm. so ìtọ́ ń bẹnu tó jẹ́ kí ìsẹ̀mí ọrọ̀ ọ̀rùn ṣùgbọ́n kẹlẹ̀bẹ̀ wọn náà tó bá kíyèsí lójúmọ́ kan ẹ̀mí lónìí kẹlẹ̀bẹ̀ yọ sí ọ lẹ́nu lẹ́gbẹ̀ẹ́ iye tó ti ń lọ ti ń bọ̀ torí ẹ̀ náà sọ pé òfin ṣeré àsọ tí nǹkan bá jẹ́ pé wíwá bípọ̀ lílọ bípọ̀ rẹ̀ kò bá pọ̀ yóò ní ìdájọ́ tó yàtọ̀ sí ètò ṣe pé lílọ bíbọ̀ rẹ̀ kò ṣe kà hmm. torí de lẹ́yìn náà la fi ka òfin kan gbà tẹ béèrè wípé ìdá vọ́ọ̀kọ̀l amúrú tẹ́sà wà ìdá tẹ́sà vọ́ọ̀k torí ẹtí kẹlẹ̀bẹ̀ ló bá jáde sí ọ lẹ́nu àbí kùngan ló ti agbárí rẹ̀ bọ́ sí ẹnu rẹ̀ ọgbọ́dọ̀ tú dànù torí ẹ̀ ló ṣe jẹ́ pé èyí ṣe tẹ́lẹ̀ tí rọmọbọ́ọ̀nà bá wà kò sí ní tó burú wípé kó o ní èkísà léwọ́ eléyìí tó máa fi sápò àìgbà mà ipò tó wà ìgbàláyè ò sí fún ọ láti tú kẹlẹbẹ ń dànù ìgbàláyè ò sí fún ọ láti ha ikun eléyìí tó bọ́ sí ọ lẹ́nu dànù so ó lè tú sínú ìkísàléwọ́ tó wà lọ́wọ́ rẹ̀ ó sì fi sápò wọn tó bá wà níbi tó ti lè fọ́ dànù wà fọ́ dànù so eléyìí ń jẹ́ báwọn ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹlẹ́yìn ṣe sọ láti lọ ẹ wá gbé kẹlẹ̀bẹ̀ ni bẹ́ẹ̀ ni ó náà dà gẹ́gẹ́ bí ẹni tó ń sọ sùyàmù tó gbé kẹ̀lẹ̀bẹ̀ ni tá a gbé sùyàmù rẹ̀ bàjẹ́ ni torí pé bí ìgbà tó mú nǹkan kanu hmm. lórí sọ̀lá torí ẹtí kẹ̀lẹ̀bẹ̀ náà bá tún yọ sí ọ lẹ́nu nígbà tó ń bá sọ̀lá ti lọ wá tú síbì kan tó bá tú síbì kan ọ̀nà bá sọ̀lá ti rẹ̀ lọ eléyìí jẹ́ bó ṣe àlùwàlá rẹ̀ ò bàjẹ́ àlùwàlá rẹ̀ ò bàjẹ́ sọ̀lá lọ bàjẹ́. Hmm. 08085677726, 08085677726, plus 234 8083293896. Wa alaikum salam sila. Ẹ pàdé ní àbí yín lọ́lẹ́ o. Ìbéèrè yìí. Náà, ní ẹ̀bá ní òkú rẹ̀ pé ìsọ̀lá àkókò àìsàn, kò ní ẹ̀dẹ́ ìsìn láti kàlàyé lára ìsàn tó gbọ́ so ní ọjọ́ ìrọ̀ àti ìgbàgbọ́ ọjọ́ ìtàdé máa ká sí wọn ti jù dáa so ọ̀tá àwọn ọ̀tá àbẹ̀jọ́ ìyàn sọ́kà sí àwọn ọmọ akóró rẹ̀ sí àwọn nígbà tó máa lọ sí wọn ìpín àwọn ọ̀tá àbẹ̀jọ́ ìfẹ́ sọ̀rọ̀ kẹ́tẹ́ ìpè sí ẹ̀ ẹ̀ fún ọjọ́ kà fún ọ̀tá àti ẹ̀jẹ̀ máa tẹ́sẹ̀ máa pàrọ̀ tẹ́sí kí ọjọ́ kí wọ́n láwọn tí wọ́n jẹ pàrọ̀ so ní ìkílẹ̀ yẹn lè fi lórí ọ̀rọ̀ àwọn òbí yẹn Alhamdulillah. Tó bá pípẹ́ tí láì ṣe pẹ̀lú wọn lẹ́bàá ń ṣe nítorí kẹsì náà ó sì túmọ̀ sí pé inṣàlá inṣàlá èèyàn dáadáa ni so nítorí pé ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ́wọ́ wọn ní fẹ́ kébi ọ̀pá bàbá wọn wọn ní fẹ́ kébi ọ̀pá yá wọn wọn sì ní fẹ́ kí bàbá àti yá wọn kan máa wò kí sàkiri wọn sì wá bùgbé tó dáa fún òbí wọn kódà ara àwọn tó ṣe pé wọ́n ra mọ́tò sí àwọn òbí wọn wọ́n rà sí wọn dì wọ́n kọ́lé sí wọn lórí ṣùgbọ́n kò fẹ́ sí tọ́ka wọn pẹ̀lú ẹ̀sìn táwọn òbí yẹn sí so ó dájú ọmọ tí bá ń mójútó ẹ̀sìn tí bàbá rẹ̀ bí ti ṣe ń ṣe islam rẹ̀ tí ó jẹ́ kí bàbá rẹ̀ ọmọ fi islam ráre nítorí bá méjì kọ́ torí dáadáa bàbá náà ni ẹni tó mójútó pé islam lẹ́sìn tẹ́ fi kú ayé yín dáa àtúbọ̀tán yín sunwọ̀n òun lọ́mọ gidi ọ̀rọ̀ táwọn sọ yìí bí bàbá yín náà gbọ́ àtìyá yín hmm. òun lọ́mọ gidi torí pé ẹni tí ò fẹ́ kẹ́ padà ṣègbé kẹ́ ẹ jẹ́ ẹni tí ó ṣòfò tí iná wàá jò ìdí nu tó fi jẹ́ pọ̀ ọmọ dáadáa lọ́mọ ọmọ tí ń fẹ́ dáadáa fóbì rẹ̀ ọmọ tí ó fẹ́ kí àtúbọ̀tán bàbá òun màmá òun kò burú. tó ẹ mọ̀ pé ìwọ̀nba ni bọ́ọ̀mọ́ ti ṣe lè pàkíyèsí òbí rẹ̀ mà tí a tún fi máa fojú ọmọ dáadáa wò pẹ̀lú àgbọ́yé irú ìṣẹ̀mí ti wa láwọn èèyàn dúdú yorùbá hmm. nítorí pé lọ́pọ̀lọpọ̀ gbà dáadáa ló máa ń ṣe ọ̀nà dáadáa ló ń sán àwọn tún alimapẹ lọ́mọ abú ó ti yá sá àpò lọ́mọ wèrè tó gbà mẹ́sìn ẹ̀rọ aláwọ̀ ti da alákatá kété so ẹnu pé ìgbésí ayé táwa ń gbé pẹ̀lú àwọn ọmọ wa láti pìlẹ̀ ìgbésí ayé ẹ̀rù ni ààyè hmm. kọ́ ọmọ láti pé kọ́ ọmọ ọ̀dọ̀ rẹ wa ńṣe hmm. là máa ń kọ́ ọmọ lọ́nà pé ká di ẹ̀rù jẹ̀jẹ̀ níwájú àwọn ọmọ wa so nínú fà ló fi jẹ́ pé kì í fẹ́ rọrùn fáwọn ọmọ láti rákèsí àwọn òbí wọn pè hmm. tóbi bá ń ṣe ti ọ̀dà tóbi bá ń gbégbèsè eléyìí tó kù díẹ̀ káàtó tọ ẹni tó bá tún bá wọn tẹ́sí náà ń gbọ́ pé irú ẹ̀kọ́ tó náà kọ́ tó fi dàgbà náà nu hmm. òun náà tún wọn pé ó ti yáyá kúyá nìyí ọ̀rọ̀ hmm. tí ọ̀nà ti lọ gbá kíní kan ní ọ̀nà so nítorí ẹ̀ irú ẹyẹ wọn lẹyẹ wọn wọ́tọ̀ ìdí nìyí tó fi jẹ́ pé tẹ́yìn bá wa lọ́mọ kò ní máa tó sì bá yín sọ̀rọ̀ hmm. so yọmọ wọnà tí yóò fi pàkíyèsí yín ni ẹmójútẹ́sìn ẹmójútẹ́sìn àwọn eléyìí gan bàbá mi tún lè yá lódì hmm. ó lè máa gbé sépè so nítorí pé kí ni èmi màmá sẹgbẹ́ ìyá rẹ̀ hmm. màmá sẹgbẹ́ ọ̀rọ̀ ọdún náà kọ́ là ń béèrè báyìí àwọn yìí sọ pé ẹyin sọmọ pé mo jù ọ lọ ọ̀rọ̀ bàbá sọmọ ìsọkúsọ ni tẹ́lẹ̀ nǹkan Hmm. ṣé ọmọ ni wọ́n á ju bàbá lọ ni àbí ọmọ ni wọ́n á ju ìyá rẹ̀ lọ ni tó ń torí délé yìí báyìí ọmọ yín pàkíyèsí yìí ni sí hmm. dáadáa ká kọ́lé fún bàbá ẹni ká ra mọ́tò fún bàbá ẹni ká máa rọ̀jò owó sí àpò bàbá ẹni ká máa tàtí lúkà gbé lọ lúkà orílẹ̀-èdè kan lọ orílẹ̀-èdè kan kò túmọ̀ sí kọ́ máa ṣe dáadáa sí wa hmm. tọ́mọ ọ̀bá dààmú pé báwo láti wà lìjẹ́nà báwo láti wà lìjẹ́nà ni kókó gbogbo ń tẹ́ bá jẹ lóúnjẹ ẹ jẹ lájẹpàtì ni hmm. gbogbo ilé tẹ́ bá gbé ẹ gbé lágbé pàtì ni hmm. mọ́tò ẹ gùn lágùn pàtì ni hmm. torí ẹ̀yin náà padà lọ ẹ̀sìn gbogbo ẹ̀ lẹ̀ so níbi tẹ́ ń lọ kí lẹ́ lọ bá pàdé ń bẹ̀ ọ̀nà tó máa ń sá fún yín nù ẹ kíyèsí ọmọ dáadáa lọ́mọ yín ọmọ tí ń fẹ́ kọ́ dáa fún yín nù. so ìgbà tí ó ti wá yàn yín lódì tọrọ pọ̀dọ̀ yín ti díẹ̀ ó fẹ́ fi pàkíyèsí yín nìjẹ́ sẹ́ pé ó mú hmm. so ẹ̀yin náà ní ìsìngbà tẹ́ẹ̀rí ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí béèrè ìmọ̀ ọ̀rọ̀ mà ránṣẹ́ kọ̀ hmm. ti wá ọ̀rọ̀ tó bá sọ kẹ́yìn náà tẹ̀lé ni kẹ́yìn náà tẹ̀lé ni torí pé dáadáa ní wá fún yín hmm. kọ̀ wá burú fún yín ẹ ẹ̀sìn <laughs> ni ọ̀sẹ̀ kù wàláhì yóò ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu níjọ́ bá ti kú kí wọ́n tó gbé yín dìde tó gbé yín kúrò níbi tí wọ́n tẹ́ yín sí lẹ́ẹ̀tì dàmà lẹ́ẹ̀tì dàmà pé ti ń gbé ẹ bọ́ ha hmm. bẹ́ẹ̀ ni nítorí pé kẹ̀sìn kún kẹ̀sìn pé nǹkan kẹ̀sìn kún agbẹ̀sán lórí ẹ̀sìn hmm. nǹkan tẹ̀mí ò ṣe wọ́n ti lè fún mi lẹ́sàn lórí ẹ̀ wọ́n ní pa àwọn nǹkan kan ti ń pàtì hmm. mo ti lè gba aládá lórí ẹ̀ torí délé ìyẹn já kí ìsàrà ọ̀rọ̀ yẹn bá. àwọn òbí ẹni tí ń ṣèbéèrè ọba àwọn yóò sì bá gbogbo òbí náà wù àti gbogbo ọmọ káwa náà mọ wà tá a máa hù sáwọn òbí wa hmm. káwa máa kí ni wọ́n ń pè ní dáadáa gan ọ̀sẹ́ni hmm. tó ní kọ́ ọmọ kọ́lé fún bàbá ọ̀sẹ́ni hmm. tó ní kọ́ ọmọ ra mọ́tò fún ọ̀sẹ́ni tó ní kọ́ ọmọ máa rọ̀jò owó sí lápò ṣùgbọ́n nǹkan tó pàtàkì jẹ lẹ́yìn lọ́tọ́ ẹ̀kọ́ bá wọn mójútó òun náà ni báwo ni wọ́n mójútó ẹ̀sìn Islam báwo ni wọ́n mójútó ẹ̀sìn Islam torí délé kò sí nǹkan mí ìtẹ́sí ju pé bẹ́ẹ̀ ṣe ń ṣe náà lẹ́ẹ̀mọ̀ ṣe lọ ẹ sì máa fàdó àkùn hmm. ẹ máa fàdó àkùn kó ló akójọ kí wọ́n gbọ́ kí wọ́n gbà làwọn. nígbà fún un lọ fẹ́ràn ṣe ẹ lórúkọ yín o. hello. wa aleykum salaam wa rahmatulah ó ni ẹ ti ń pè yìí. ìbéèrè yín. ọkùnrin ó jọ sí eh, ẹni tó ṣe ìbéèrè yìí orí ọlọ́run ṣàánú mi ọlọ́run ṣe ọlọ́run ṣọmọ nígbà wọ́n sọ fún pé tẹ bá rò kó nǹkan bá lẹ́ máa sọ á sáà láti rí ilé wọn ti bọ́ wáyé wọn tó wá lókè

àwọn àmì tó dá tíyànjú yín ti mú jáde jẹ torí de eléyìí báyìí ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ fi máa bá wọn lọ so subahana rọbì aláàbìyìn ilẹ̀ gbìyànjú láti tẹ̀ mọ́ wọn létí kí wọ́n máa wí rúpọ̀ kìí ṣe tẹ̀ wí. subhana rabbi al-azim subhana rabbi al-azim forí kan lẹ̀ subahana rọbì al subahana rọbì rabbi subahana rọbì subhana wọ́n á ní bàbá yín máa ń tètè bínú bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àgbàlagbà wọ́n máa ń tètè bínú nítorí pé àwọn nǹkan púpọ̀ wà táwọn ń rò táwọn ọmọ kéékèèké tí wọ́n á rò ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tó ṣe pé ó ti ṣẹlẹ̀ sí wọn táwọn nǹkan tó bani lọ́kàn jẹ́ tó ṣe pé lè máa wá sí ìrántí wọn látìgbàdégbà tírò rẹ̀ kò tí ì ṣẹlẹ̀ ọmọdé ọ̀pọ̀lọpọ̀ kan bẹ tí wọ́n ń wò lára àwọn ọmọ wọn gan tó ṣe pé wọ́n jẹ́ nǹkan tó kù díẹ̀ káàtó tí ń bà wọ́n lọ́kàn jẹ́ tẹ́pọ̀ pọ̀lọpọ̀ wọ́n ń gbè mí ní torí pé tí àgbàlagbà bá ní kó wọn sọ tójú òun rí kó tó dàgbà ọmọdé ò ní fẹ́ dàgbà hmm. torí ẹ máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa fi bá wọn ṣe irú èrò orí wọn kọ́ ló wà lórí tiyín irú ìrònú wọn kọ́ ní ìrònú tiyín hmm. àgbàlagbà làwọn àwọn ń lọ ni hmm. so ó súnmọ́ kọjá wípé lẹ́yìn tí ṣe rí wọn tún ṣeun wọ́n padà parí sórí dáadáa sọ ẹ mọ́ wọn á jẹ́ kí ìwà ń wára kẹ́sì ba àwọn èsì tó dáa tẹ́ ti rí hàn hmm. kẹ́ sì bàjẹ́ hmm. pẹ̀lẹ́pẹ̀lẹ́ so fọlá gbogbo orú ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ wọn gbọ́ hmm. ẹ má jẹ́ wọn gbọ́ torí ó tún dàbí ìgbà tó ṣe pé <laughs> bàbá tí alákọ̀ọ́kọ́ yẹ kọ́ gbọ́ <laughs> bàbá tí yọ̀ yẹ kọ́ gbọ́ kí ló dé nítorí pé bàbá tí ń lè sọ pé àwọn ọmọ èyí tó ń ti pé mi mo bí wọn hmm. wọ́n ń kọ́ mi lẹ́kọ̀ọ́ hmm. èmi èmi tó yẹ pé èmi ló yẹ kí n máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ mo tún wá gbọ́ mo tún gbà sí wọn lẹ́nu hmm. wọ́n tún wá ń dẹ́sùn mi gbogbo ayé tún gbọ́rọ̀ mi <laughs> tó ń torí de eléyìí báyìí ẹ má jẹ́ káwọn gbọ́ so ẹ̀yin ó tún fi sùúrù kún sùúrù yín ìṣepẹ̀lẹ́ fi kún ìṣepẹ̀lẹ́ yín títí bàbá yín fi jẹ́ pé àwọn gan wọn onímọ̀gbà tán yanu tán ṣàdúrà fún yín pé ah àwọn ọmọ dáadáa làwọn máa mi yìí báyìí àwọn ọmọ dáadáa yóò dáa fún yóò dáa fún àwọn ọmọ tó yín náà so n tẹ́ bùkátà lọ́dọ̀ bàbá yín nù. Uh, zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six a legacy center of excellence with classic education for modern achievers from adorable to awesome where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies the goal fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi iṣẹ́ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ òjúdá pọ́nbélé alimadina schools pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ gan la ń sọ pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn sáàmù aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mu láti ìpele kindergarten nursery primary àti secondary láàyè ìgbaniwọlé ń òyìnbó yorùbá àti ẹ̀kọ́ èdè lárúbáwá ẹ̀sìn gbà wọ́n sì dẹ́mọ́ra lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyìn gbóríyìn àyẹlẹ́gbẹ́ bọ́dì náà sì ń bẹ̀rẹ̀ mọ́rẹ́mọ́ alimadina schools a ray of light easily reachable inexpensive for showing the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICC devices safe and positive school climate come and discover the joy of learning within the sanctuary of alimadina center ọ̀pọ̀ abẹ́dẹ̀ area Ògbómọ̀ṣọ́ our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and This is Ali Madina Schools at gmail.com or call 0032 85 0466 Ali Madina Schools, Pakwabede area, Ogumasho, inspiring excellence every day. 08085677726 plus 234 8083293896 olórúkọ yín o Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Náà mi bèèrè ní sáà. Ọmọ tó ẹ fún àwọn òjì ní àjọ ìpé pàtàkì ìjọba tí ó fẹ́ sí àwọn ọjà ní ọjọ́ ìwọ̀n ìgbókùn olóòtú lọ́jọ́ ìṣẹ́lẹ̀. Ṣé ò dára òkú ní ọmọ ìjọba pàtàkì ìkọlùmọ̀ ní fún àwọn òjì láti ọ̀rí mọ̀pá òkè òun sí ọ̀dà ìmọ̀pá òkè òun àti jẹ́ ìṣọ̀mọ̀ ẹ̀yìn àti ìjìnlẹ̀ tó parí lórí àwọn ìjìnlẹ̀ náà. ọ̀dà ó ti yé àkọ́kọ́ nígbà tẹ́yìn ti mọ̀ kọ́nà táwọn òbí fágbà bí ọ̀tàkù fún ṣíríà ọ̀nà tí máa mú kí bàbá ọmọ jẹ́ bàbá ni ṣùgbọ́n kò sọ́nà tí obìnrin gbà bí ọmọ tó mú màmá má jẹ́ màmá torí ẹ̀ màmá rẹ ni màmá rẹ bó fẹ́ kó ṣe pọ́nà tó mú jẹ́ ẹni tó dáràn lọ́gbà bí ọ hmm. òun ni yóò kojú kí ni nǹkan tí ọ̀ràn rẹ̀ ó bì tó bá ti jọ́ pé nǹkan kìyàmà ṣùgbọ́n màmá rẹ̀ náà ni màmá rẹ̀ bàbá tí ọba ti wá bí ọmọ gbọ̀nà tó tọ́ ọ̀nà tó yẹ tó ṣe obìnrin lásọ̀wò ṣáájú kó tó di pé yìgì ń bẹ láàrin wa so bàbá n kò lè jẹ́ bàbá lábẹ́ òfin ṣẹ́ríyà torí ìdílé èsì gbogbo òbéèrè yín tẹ́ béèrè ti wà ń bẹ̀ ó túmọ̀ sí pé àmọ́ sojú ṣe bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ síyá rẹ̀ kò sì sínú màmá tí ó kù tó gbọ́dọ̀ má ṣàdúrà fún so ṣùgbọ́n bàbá ò ní bàbá látàrí ọ̀nà tán gbàbí ọ. ẹ jẹ́ kí inú béèrè lè wá ṣáájú ìgbà náà ẹ jẹ́ kí máa fi tó alẹ́ pé ibi ìrìn láì jẹ́ Ramadan tá ní alimadina center kápá bẹ́ẹ̀dẹ̀ níbi ògbómọ̀ṣọ́ ìdánilẹ́kọ̀ọ́ ó máa ń wáyé ní gbogbo ojoojúmọ́ inú ramadan láti ẹ̀yìn sọ̀látìlẹ̀ asùn ní kété lẹ́yìn sọ̀látìlẹ̀ asùn tí ó fi di gẹ́gẹ́ tó sọ̀látìlẹ̀ magrib ní ibn lai jàálá Allah yóò ṣe ní ìrọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan ká gbìyànjú láti wá máa gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ lọ́wọ́ ibi ilé tí ó máa ṣàǹfààní fún wa tí ó sì jẹ́ ìgbàlejò dáadáa fún wa ní ayé àti ní àlèkí ẹ̀mọ̀ bí ibi ńlá torí pé pẹ̀lú ìrántí ọba Allah òun náà ni ọkàn ṣe máa balẹ̀ kí Allah kó fi ọkùn ní kálukú wa balẹ̀ lórí dáadáa lórí ẹ̀sìn rẹ̀ sí Islam ẹ yín o. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh tí wọ́n kọ́ yọ ọdún ìbéèrè yìí. Hello, màá náà kọ́ ni pé obìnrin tó máa tó ń kírun sílé pẹ̀lú ìgbàgbọ́ wọn tí ó wọ̀ ọkọ̀ tí ó jẹ́ pé tó bá dẹ̀ kí ẹ̀. Hello. Ẹ̀sọ̀ sí ní ò dámọ́ o. Ọya ẹ̀dẹ̀ síwájú tó bá fẹ́ ṣe sọ́lá tó máa ń lo ìjáàbù. Nẹ́tíwọ̀kì ní ẹgbìyànjú fi padà. Nẹ́tíwọ̀kì yẹn ó ń bírèkì. wọ́n ní ọkùnrin tó sùn tó lálàyé pé nǹkan jáde lára òun àmọ́ sí àlẹ́nu nígbà tó yájú kò rí nǹkan lára rẹ̀ ǹjẹ́ ọ̀daràn kan wẹ ìwẹ̀ bí. rọ̀rọ̀ tó bá jí tó bá bá tọ̀ lára rẹ̀ lànà ló tó dáràn kíkọ wẹ̀ àlá lásán wípé òun ṣe nǹkan báyìí ó sì jí kò bá nǹkan kan lára rẹ̀ kò sí ẹni tó ní kọ́ wẹ̀ náà. ẹ lórúkọ yín o. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ọkọ̀ ilẹ̀ tí ń gbé. Láti ṣe ìbéèrè ní pápápá. Bàbá ìyàwó báwo? Bàbá ìyàwó àbí àbọ̀kọ̀ lẹ́fẹ́ sọ. Bàbá ọkọ àbọ̀kọ̀ àbọ̀kọ̀ ó ti yó ti yó ti yó. alhamdulilayi obìnrin tí bá ti ń bọ ojú rẹ̀ ó túmọ̀ sí wípé bàbá rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ àwọn àbúrò rẹ̀ gbogbo àwọn eléyìí wọ́n lẹ́tọ̀ọ́ láti rí ojú rẹ̀ àwọn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ tán bá jọkùnrin àwọn ọmọ àbúrò rẹ̀ tán bá jọkùnrin àwọn ọmọ àwọn ẹ̀gbọ́n àtàbúrò àwọn ẹ̀gbọ́n àtàbúrò wọn bá jóbìnrin káwọn ọmọ wọn jọkùnrin wọn so bákan náà àbúrò bàbá rẹ̀ àti ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbúrò ìyá rẹ̀ àtẹ̀gbọ́n ìyá rẹ̀ gbogbo àwọn eléyìí lẹ́tọ̀ọ́ láti rojú ẹ̀ obìnrin ti wá ọkọ ẹni tó lè rojú rẹ̀ nílé ọkọ rẹ̀ nínú àwọn ọkùnrin ni bàbá ọkọ rẹ̀ nìkan àtàwọn ọmọ rẹ̀ àtọkọ rẹ̀ nìkan àmọ́ pé léyìí o àbúrò bàbá ọkọ ni ẹ̀gbọ́n bàbá ọkọ ni wọn lẹ́tọ̀ọ́ láti rojú ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀gbọ́n tàbábùrò ọkọ àwọn eléyìí wọn lẹ́tọ̀ọ́ láti rojú ẹ̀ àwọn ọmọ tí wọ́n gán wọn lẹ́tọ̀ọ́ láti rojú ẹ̀ ẹ̀gbọ́n ọkọ ẹ̀gbọ́n àbí ẹ̀gbọ́n bàbá ọkọ àbúrò bàbá ọkọ ẹ̀gbọ́n ìyọkọ àbúrò ìyọkọ àtàwọn ọmọ wọn gbogbo wọn wọn lẹ́tọ̀ọ́ láti rojú ẹ̀ kẹ́kẹ̀ẹ́sì torípa sọ pé wọ́n gba Islam ọ̀ma hmm. nísìnyí màtẹ́yìn ọ̀mẹ̀sìn nígbà tẹ́ bá wá fẹ́ àwòbá tí ń bọjú á di pé nílé yín gbogbo àwọn ẹ̀gbọ́n yín àwọn àbúrò yín àwọn èèyàn bàbá yín wọ́n sọ pé àwọn ọmọ alúyàwó tó lọ fẹ́ ká má rìn pàdé èèyàn lọ́nà ká dá mà bẹ́ẹ̀ lè dá màtẹ́lẹ̀ náà ibi ń bojú tiẹ̀ lẹ́nu ọmọ yín lórí ló lòún fẹ́fẹ́ hmm. sọ ni ó máa tó rí lójú rẹ̀ tó fi wò hmm. sọ ojú rẹ̀ kò sí fẹ́yìn láti pẹ́fẹ́ dàmú hmm. so nítorí pé àṣàlẹ̀ ṣe kìí sẹ́sìn ìdí nu tẹ́fìrí tí wọ́n ti kákákákáká wọ́n gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ kìí ṣe pọ́wọ́ pò béèrè lórí rédíò báyìí lẹ́kẹ́ hmm. ìtọ́ gbọ́ngàn kọrí nǹkan dì ló gbé sí ìwọ náà wá sọ pé kìíní kan tọ́ kìíní kan èyí tí ọ̀tọ̀ ló lọ tọ́ èyí tó tọ́ lé ní kọ̀tọ̀ hmm. torí a gbọ́dọ̀ kí ìsara kọ́ mọ́ jẹ́ pé àwa gan náà lápadà máa fọ́ gbogbo ẹ̀ lójú hmm. táàbò eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́. 08085677726 plus 2350832938936 ẹlẹ́ ìfọ́ náà ni àwọn nọ́mbà tí olùjábí láti máa fi bèèrè ìbéèrè kan sí èkejì ah, ìbéèrè míì tó wà ní eh, ìbéèrè ọkẹrún àmọ́ nítorí àsìkò ni mo ṣe ń ti ara láti mọ̀ wá 08085677726 plus 2348032938936 ẹjẹ́ mú bèèrè míì

nọ́mbà tó wà lẹ́yìn ìṣá ẹ̀ tí owó ti káńsù ní àti wọ́n máa fún wa ní káńsù láti fi ẹ̀dá. Alhamdulillah. Tó wá pé inú ilé rẹ̀ nìkan ló ti ń ṣe sọ̀dá, kìí ṣe pé níwájú àwọn èèyàn. Kò sí nǹkan tó burúkọ wọ jìlbáàbù nìkan, ṣùgbọ́n jìlbáàbù yẹn gẹ́gẹ́ bí ìgbà tí Ummu Salama radiyallahu anha tó ṣerú béèrè yẹn lọ́dọ̀ Annabi sallallahu pẹ́sẹ́ obìnrin wa lè ṣe sọ̀láàtù pẹ̀lú aṣọ pàgẹ́rẹ́ ẹyọkan anábìnrin tó bá jẹ́ sáàbà wà ní yòókọ́ pé lòhùrà kọ́dàmà ìhà táṣọ àwọn bá jẹ́ aṣọ tó balẹ̀ tó sì jẹ́ aṣọ tó ṣe pé kò fún tó bo òkè ẹsẹ̀ rẹ̀ nínú pàṣọ yẹn gbọ́dọ̀ jẹ́ aṣọ lambúlambù òní jẹ́ aṣọ tó ṣe pé ọmọ ní máa ń dé tó ń náà ni tí ó fi máa fi báwo lóríkì ara rẹ̀ rí hàn sòyọ́jà aṣọ lambúlambù yóò sì bo òkè ẹsẹ̀ rẹ̀ ṣe wọn ní tó máa ń ṣe sọlátù tarawih jẹ́ náfìlà tá a máa ṣe sunnatu ratibatil isha táyé tún wà fún àbí oṣù ọ wà fún kódà àwọn olùmọ̀ sọ pé sunna arákà méjì yẹn tó jẹ́ ratibatil isha tí máa ń wá lẹ́yìn sọlátù isha yẹn wọ́n lọ́lá ju sọlátù tarawih lọ. torí délé ká fi àyè sílẹ̀ fáwọn èèyàn láti ṣe ọ̀dà púpọ̀ àyànfẹ́ni tó ṣe pé ìgbà tá a fẹ́ ṣe rákà méjì tàlákọ̀kọ́ ti tàràwéhì yẹn ó dà níyàn méjì papọ̀ nígbà hmm. wọn fẹ́ ṣe tàràwí wọn sì tún fẹ́ ṣe súnná tòrọ̀ tíbẹ̀tì làrìṣà sọ ó lè mú lọ́nà tí ó fi jẹ́ pé méjì lẹ ládàá mẹ́rin lẹ́gbà ṣùgbọ́n pé ká pàtì pátápátá kọ̀tọ́ torí ẹ̀ tó wá pé ìmáàmù tí yín máa ń fààyè lẹ̀ alhamdulillah ìmáàmù yẹn fààyè lẹ̀ rákà méjì tàlákọ̀kọ́ tàràwéhì yẹn ẹ̀dà níyàn méjì papọ̀ sí i súnà راتبة العشاء àti salatu tarawih. ìsáàkùnmọ̀ àkẹ́rẹ̀ ṣe àyàkùnmọ̀ lábẹ́ ìdáhùn tẹ̀ fún wa tán kódà kọ́ jẹ́ pé mọ́mù ti ẹ̀pà kí èsì àwọn mọ́mù tó fẹ́ tò lẹ́yìn rẹ̀ bí òun ọ̀pá ilẹ̀ fún súnà àti ìṣà wípé ká ńlá nìyàn méjì papọ̀ fún rákà mi. ẹlẹ́yìn gbogbo táwọn bá gbẹ́sìn ìkòbùkátà kò tí èsì lè نعم. جزاكم الله خير يا شيخ الدنيا والآخرة بإذن الله المدينة انت فقط بدو بموسم